أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد مشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقلوا منهم السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السماء ذات الوجود واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو القرش لا فاعل لما يريد هل أتاك حديث الجنود يا عين وقلوب الذين كفروا في تكون والله من ورائهم محيط بل هو قرآن مجيد الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا ويرضاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أتبقى نصيب رغم جدا الحمد لله رغم أشعنوا لا تتبرى تفسير وعسير الليل pẹ̀lú ìyọ̀nda láti ọ̀dọ́ rẹ̀ àti àánú kan láti ọ̀dọ́ rẹ̀ ọlọ́ọ̀bà ilẹ̀ ìjọba tí àtàrà ọ̀pọ̀lọpọ̀ àsàlátù fún annabuwa Muhammad sallallahu alaihi wa alihi wa sahbihi wa sallam kí ọlọ́run ọba kó bá ní sí àdìpẹ́lẹ̀ kí àtàsàlátù fún annabi náà annabi nìkan kọ́ àwọn sàhábà rẹ̀ àwọn tí wọ́n bá gbogbo tí wọ́n sọ́sọ́rí la ilaha illallah àti gbogbo ẹnikẹ́ni tí bá tó ń tọ̀yọ̀ Ànábì sallallahu alaihi wa sallam tí ó fi dìjú alkiyama abdullah òjẹ́káwà náà ká tẹ́ sórí dáadáa kálíbàwà náà tó yẹ pé tẹ́ máa ń sọ pé àtàwọn tẹ́lẹ̀ ọkọ̀ lọ́ra àbáyọ ma bá wà náà ọlọ́mọṣẹ́lá ìṣẹ́ bẹ́ẹ̀ fún wa ní àgbà abọ́ sí Suratul Buruj ẹni tó bá fọkàn bá tẹ́sọ̀rọ̀ wa ti ọdún lọ a ń bọ̀ pẹ̀lú àwọn àlàyé eléyìí tí ó jẹ́ ẹ̀kọ́ àwọn sóra tó jẹ́ kókó wa máa ń kà lórí ìrùn lọ́pọ̀lọpọ̀ ọgbà ọ̀pọ̀lọpọ̀ mọ́ mọ́sálásí ní kà lórí ìrùn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí bí ò maa ti ẹ̀mọ́ gbogbo ẹ̀ yóò máa wọn sóra kéékèèké tó fi kírun fọ́lọ́ àtàkíyèsí wípé tọ̀ kíka kùránì ò tó kéèyàn ronú sí túmọ̀ rẹ̀ alkùránì kìí ṣe ìwé ẹ̀ka lásán ya àtàdàbò èyàn gbọ́dọ̀ lè ronú sí nǹkan tó ń kà tí a fi dàníyàn tẹ̀síwọ̀n wá ti ọdún yìí sí jùzọ àmọ́ nígbàtà ti wulẹ̀ wà lórí àwọn túnmọ̀ àwọn jùzọ tó wà lọ́wọ́ ẹ̀yìn láti àìmọye ọdún alhamdulillah abadé sọ́bìn bòrò jù ní àná a ti mọ parí sóra náà lẹ́nu bí ibi nílá ìta àná a sọ̀rọ̀ ayé fún wa ìpé sóra tó bòrò jù ọjẹ́ sóra makíyà ọjẹ́ sóra makíyà ọjẹ́ sóra mẹ́ta sóra tó jẹ́ pé maka ni àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ àwọn ẹ̀kọ́ ìpìlẹ̀ ẹ̀sìn ni a ti sọ túnmọ́ mẹ́kíyà fún ọ àwọn ẹ̀kọ́ yáyì àwọn ẹ̀kọ́ ó ń bẹ nínú súra náà àwọn ẹ̀kọ́ yáyì tó ń bẹ nínú a náà àwọn ẹ̀kọ́ yìí àtàwàyé fún wa tí wọ́n bá subhanahu wa ta'ala ó lè búra pẹ̀lú nǹkan tó bá wù nínú àwọn nǹkan tó dá bákan ajẹ́kọ́yẹ́wà pé jẹ́ máa mùsùlùmí dédé pẹ̀lú ẹ̀sìn táà ń gbogbo àti ẹ̀bá fi ń ṣe ẹ̀sìn kó mọ́rẹ́ jẹ́ àdánwò látọ̀rọ̀ ọlọ́run lórí ẹ̀sìn tó ń ṣe ajẹ́kọ̀ọ́yé wa pé àwọn tó ti lọ tàfẹ́ wọ àlùjànnà táwọn náà wọ̀ ọlọ́run bá dẹ̀wọ̀n wò ẹ̀rù fà á tí a fi ṣàlàyé kí sọ àwọn ashabul ukhdud ìta àwọn tí wọ́n gba islam tó sì jẹ́ wípé àwọn èèyàn tara kí wọ́n gba islam àwọn tẹ́ẹ̀sì wọ́n gbẹ́kòtò fún wọn wọ́n gbẹ́kòtò fún wọn nìkan wọ́n tún dá iná sínú kòtò náà

بسم الله الرحمن الرحيم والسماء ذات البوب والله المعيد وثاني والمشهود قتلى أصحاب الخدود الله ما بيرها إما تاوصل الله ما بقول الشيطان الله ما بيرها pẹ̀lú ìbúra abẹ̀rẹ̀ pẹ̀lú bismillah rahman rahim àwọn ọba bẹ̀rẹ̀ pẹ̀lú ìbúra kó wá sáàmà ìdájọ́ burúj àtàwáyẹ́lẹ̀ ìlànà ìtọ́ àwọn ọba búra pẹ̀lú sábà aṣọ ọ̀rọ̀ àwọn àfúnnímọ̀ tẹ̀sí lórí kẹ́lìmọ̀ burúj àwọn ọba búra pẹ̀lú sábà oníràwọ̀ Ọlọ́run bá búra pẹ̀lú ọjọ́ alkìyàmọ̀ pọ́jọ́ yóò ṣẹlẹ̀ kò sí ìbéjì ń bẹ̀. Ọlọ́run bá búra pẹ̀lú gbogbo ẹni tó bá jẹ́ àjẹ́rí dáadáa wọ́n mashhud àti tí wọ́n ń jáde ilé lérí aṣọ àwọn ọ̀túnmọ̀ míì wọ́n ti jìnà sí kẹta lọ́wọ́ àwọn ashabul ukhdud àwọn tó yẹ pé wọ́n gbẹ́ fáwọn ẹni ọlọ́run ọba tí wọ́n jẹ́ ọ̀tá fún ẹ̀sìn ọlọ́run àtàwọn tí wọ́n ń ṣe النار ذات الوقود bákan náà ọ̀rọ̀ ọba ni wọ́n dá iná sínú kòtò yẹn ذات الوقود wọ́n tó wá ń kò náà má iná yẹn ọ̀rọ̀ ọba ni wọ́n wá jókòó ti iná náà wọ́n شهود. wọ́n wá jókòó báyẹn ìtí wọ́n ń ṣe báwọn mòmìnì nípa ìwà ìdá nípa sùta ọlọ́run ni wọ́n sì ń rí báyìí aláwọ̀dẹ̀ táwọn aṣọ fún wa alábíàmá pàtó débi náà yẹn ó fẹ́ ìjábíàmá gbé pé ti ẹgbẹ́ tóun tóun ti gba Islam ọmọ tóun gbé lọ́wọ́ yín kọ́ tóun bá ní kó wọn kó wọn bọ́ ọ́nù náà tóun bá dẹ̀ ọlọ́sì sọ̀ndá fọ́mọ ẹ̀látòkè sẹ́mẹ̀ mbé kí ọmọ yẹn ọmọ sọ pé yá ọmọ ọlọ́rọ̀ ọmọ ẹni ìwọ bàbá mi ìsúbírì ní sùúrù ìnákì aláhàkì orí òdodo lọ bọ́ọ̀nù náà ó sì bọ́bẹ̀ àwọn kèfèrí tí wọ́n dáná wọ́n sì wà ń tó wọn wọ́n mú alamọ̀ yẹn fún rẹ̀ bá ní tó bá di bí ẹ̀sìn kẹ́gbógun tí ó níbi ẹ̀sìn rẹ̀ àánú òní ṣe wọ́n ó lè jẹ́ bàbá sọ́mọ aṣọ fún wa pé tó bá di ọ̀rọ̀ ẹ̀sìn bàbá lè ju ọmọ látòrí ọ̀sì ẹ̀bọ́ tó bá di ọ̀rọ̀ ẹ̀sìn bàbá ó lè pa ọmọ rẹ̀ ó lè lu ọmọ rẹ̀ lálùpá nítorí pé kọ̀ọ̀kan ọmọ rẹ̀ ṣe islam àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ eléyìí kìí ṣe àkọ́kọ́ ọrú ẹ̀ ó pọ̀ dáadáa láyé àwọn sàhábà rẹ̀ wà lọ́lọ́ àrẹ̀ nípa fìtínà tó máa ń ṣẹlẹ̀ sí àwọn tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ látara àtẹ̀lẹ́tọ̀ lọ́wọ́ látara àgbàfàfọ́ látara àtẹ̀lẹ́ súnà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tún bẹ ọmọ rẹ̀ obìnrin fẹ́ máa lo hijab fẹ́ máa borí fẹ́ máa dábólẹ̀ bọ́lá ti látara wípé ọ̀fẹ́kọ́mọ yóò máa borí ọ̀fẹ́kọ́mọ yóò borí afẹ́kọ́mọ yóò máa rìn yóò tó sì lọ sùn ìdáàbò ọgbẹ́gbẹ́ yóò sì tún dúró báyìí pé ẹ máa sún ṣe bí mi èmi ọ̀hún máa dá máa yẹ fún náà ní mọ́kùnrin ṣòro قال راجب أنت عن آلهتي يا إبراهيم وإن لم تنته لأرجمنك Ọlọ́pàá Subhanahu wa Ta'ala ó fi súra yìí jẹ́ ká gbọ́ yé pé gbogbo tó bá ń ṣẹlẹ̀ sí ọ nípa ẹ̀sìn ìwọ kọ́ ni àkọ́kọ́ o. Fìtínà ń ṣẹlẹ̀ sí ọ nípa ẹ̀sìn rẹ, ìwọ kọ́ ni àkọ́kọ́ ẹni tí irú fìtínà bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ sí. ẹ̀yà nígbà Muhammad sallallahu alaihi wasallam ká lè gbọ́ pé àwọn kèfèrí wọ́n yé bẹ́sù bẹ̀gbà tó di bí ẹ̀sìn lati fìtínà rẹ̀ wọ́n dẹ̀ tún dúró sí ẹ̀ ìwọ́n mọ̀ wá òpin à ah, ya ìjọba ènìyàn ò gbé ní ẹ̀tí ẹ̀ká ya pé ń kọ́ kí máa rí ẹ̀rọ torí pé nǹkan tí ń gbógun اللهم صل ولا ترضى ولا ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم ولا ترضى ولن ولن ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد Allah subhanahu wa ta'ala ó jẹ́ ká gbọ́yé wípé àwọn Yahudi àti Nasara àwọn kèfèrí wọn ní yọ́nú sí mùsùlùmí láéláé títí tó fi padà sí bí ìlànà wọn ولا ترضى أن ní àwọn kèfèrè ò ní yọ́nú sí ọ ìtí wọ́n ń bọ́ ọjà sí yẹn ìgbà tí wọ́n bá tó rí lára rẹ má èlò tó lè sìn tẹ́ bá sì rí lára rẹ má ajẹ́kùn ti pàdánù ẹ̀sìn rẹ nìyẹn abubuwa muhammad sallallahu alaihi wasallam ẹgbẹ́ mọ̀ bọ̀kọ́rì ti kàkọ́rì rẹ̀ nínú àdíta dọ̀rẹ́ rọ arábìnrin àwọn èèyàn kan dìde ó gbé wọn ó rán wọn ń sẹ́ ó rán wọn sí ìrìn àjò sallallahu alaihi wasallam wọ́n jẹ́ mẹ́wàá ànábì fi aásùn ìmìnà sáàbìt ànábì fi ṣe àmì ìrùlé wọn lérí gé kí wọ́n máa lọ gbàtàwọn wọ̀nyí tí wọ́n dé àyè kan àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́rìnrí ìṣẹ̀lẹ̀ ìyanu ṣẹlẹ̀ sí wọn wọ́n rí àwọn wọ́n kẹ́sí àwọn ọ̀ṣẹ̀bọ́ tí wọ́n àwọn díẹ̀ ti jáwọ́ lórí ibi tẹ́sí ń gọ fẹ́ fọlápamọ́ yẹn àwọn kẹfìrí yẹn rí dàbínú yẹn wọ́n lè mọ̀ pé dàbínú Màdínà yẹn fún wọn lára pé àwọn kan ń bẹ tó jẹ́ ara Màdínà tó ń bẹ nítòsí àná ó fún wọn la pé à ah, dàbínú yẹn ìwọ́ láti bẹ̀rẹ̀ àdúgbò jẹ́ bẹ́ẹ̀ àti Màdínà gbòòrò wọ́n ti wá wọn wọ́n dẹ àwọn àwọn sábà yẹn wọ́n mẹ́wàá ni wọ́n wọ́n dẹ wọ́n dẹ wọ́n dẹ wọ́n dẹ wọ́n títí títí tí wọ́n fi kẹ́ẹ̀fì tí wọ́n wà afá ni ìgbà tí wọ́n dé àyè yìí táwọn kèfèrí tí wọ́n rí ìlapa dàbínú yìí alsim tánà bíbi ṣe olórí àwọn mùsùlùmí àwọn lọ sátí òkè wọ́n lọ sátí àyèkẹ́ lórí òkè wọ́n abọ́sọ́wọ́ òkè mẹ́gbẹ́ àpáta gbogbo àwọn ìbídà ń sọ̀rọ̀ wọn bàtà gbọ́sọ́dọ̀ òkè àwọn kèfèrí yìí náà àwọn náà ti kẹ́fẹ́ wọn wọ́n lọ sọ̀nà èdè wọn kò síbi táwọn mùsùlùmí yẹn kábùnà bí àwọn kẹfẹ́ níṣẹ́ mẹ́ ń burú tó tó bá di kí wọ́n gbógun ti mùsùlùmí níbi ẹ̀sìn rẹ̀ kí wọ́n náà lè bá mọ̀ wípé àfikún odó dédé kó o sì má dára dé kèfèrí torí pé tó bá di bí ẹ̀sìn rẹ̀ yóò pa ojú ọ̀rẹ́ dà fún ọ. àfọwọ́ asim sahabiyu jalil radiyallahu anhu nígbà tí wọ́n wá yọjú wọn rí pé kò sí táwọn fẹ́ẹ́ ṣe ẹ̀jẹ̀ ká yọjú sáwọn kèfèrí nígbà tó yọjú sọ lórí òkè àwọn kèfèrí wọn sọ pé ó da ẹ ti ẹ̀sọ̀ kalẹ̀ kájọ sàsọyọ́ wọn fẹ́ tẹ̀ ni o Ah, nígbà tí wọ́n bá ẹ sọ kálẹ̀ ẹ̀mọ̀ bọ́ ẹ̀mọ̀ bọ́ sálẹ̀ àásù ah, tó bí àmì wọn ni ó ní àmà àná ó ní sí ẹ̀rẹ́ mi pẹ̀lú wọn bá ẹ̀kọ́ tí mo kọ́ látòrí àwọn ẹ̀mí sallallahu alaihi wasallam nípa pé àwọn kèfèrí àwọn ọ̀ṣẹ̀bọ àwọn ọ̀tọ̀ ọlọ́ngọba wọn kì í bá mùsùlùmí rò dáadáa ìfàlà anzil fi dhimmatil kafir ìní sọ̀kalẹ̀ kọjá pé mọ́ àrí gbogbo àwọn yòókù náà wọ́n ní nígbàtẹ́pẹ́ tábìrì wà sọ ní àdúró náà ọwá ṣe àdúrà áṣìmọ̀ wá ṣe àdúrà pàláhùnmà ìwọ́lọ́ akùnbẹ̀rẹ̀ anna nàbíyà dákùn bá ní fún ànábì rẹ bá ní fún ànábì rẹ nírò nípa wa jẹ́ ká nàbí o ma sí wa ẹ̀ ní sọ̀kalẹ̀ láwọn sí ní dá ọfà bò wọ́n hàtà àkọ́tàlù Asiman nígbàtí ọfà tí ọkọ̀kọ́ yọ Asim tó jẹ́ àmì wọn ní ọfà àkọ́kọ́ bá ìlú àmì láàrin wọ́n ti pa àwọn méje lójú ẹsẹ̀ nínú àwọn mélòó ọwọ́ fún wọn ni pé dàbínú táwọn rí dàbínú àwọn aláàdúwò ni arábàdí àwọn ọmọlẹ́yà nẹ́bì ni wọ́n jẹ́ sọ̀lọ̀lọ́ لا يعلونكم خبالا واتقوا ما قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم قد بينا لكم الآيات إن كنتم تعقلون ọlọ́run bá pé àwa mùmìnì أنتم أولئك تحبونهم ولا يحبونكم وتؤمنون بالكتاب كله وإذا دخلتم قالوا آمنا وإذا خلوا عضوا عليكم بكم إن الله

لا يألونكم خبالا وانتم ما عرفتم قد بدت البغضاء أوك بالتلفم ولا التلفم ولا يرون قد nínú ọ̀rọ̀ wọn àwọn kèfèrí ìkórìíra ọmọ jáde nínú ọ̀rọ̀ wọn sí yín. ọmọ tó ṣe sòdó àìsíkà. ọlọ́run ní tẹ́yìn tí wọ́n sọ jáde yẹn kéré ti tó wà lọ́kàn wọn ọmọ tó fi sòdó ọ̀rọ̀ àkùnà nítorí wà lọ́kẹ́ wọn ti yín láì dá ó pọ̀ ju ntí ẹ̀ ń fi etí gbọ́lẹ́nu wọn ẹ̀ lọ. Ọ̀dọ̀dọ̀ ilé náà lẹ́kọ̀ọ́mọlé ààyè ti ń kọ̀ ń sún. Ọlọ́dẹ ọ̀rọ̀ lásọ̀tà lè fún yóò tẹ́ bá dé làákàyò. Tí làákàyò bá bẹ́ẹ̀ bí tọ́ wà. Ẹgbọ́ yé wípé àwọn tẹ́ ẹ lè fọkàn tán àwọn ọmọ ìyá ilẹ̀. Àwọn kèfèrí wọ́n ta fàmà wọn á sì wọ́n sì pa èèyàn méje lójú ẹsẹ̀. Ó kù àwọn mélòó? Ó kù àwọn mẹ́ta àwọn nínú àwọn tó kú okùn Khubayb bin Ali okùn Zayd àti ọdún àkọr gẹ́gbẹ́ sọ nínú bọ̀sọ̀ ibọ̀kọ́rì ọdún àkọr àti ẹnìkan àwọn mẹ́ta tó kù yà àwọn kìfìdí wá sọ pé ṣe rí báyìí pàdé fàá méje ní ẹ̀yẹ ẹjẹ́ sọ̀kalẹ̀ náà bọ̀ kẹ́mẹ́jà wọ́n bá bá

oni subhanallah hada awwal ọ̀gọ́dà ó ní àà ah, ah. eléyìí ni àkọ́kọ́ ìjàmbá àdéhùn tẹ́sí fún wa ẹni ká sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan a sì sọ̀kalẹ̀ ojú ẹ̀sẹ̀ abẹ́bẹ̀ rẹ̀ ṣe kí ni ẹ̀sìn bí àlógún ọwa wọ́n ṣe mú eléyìí ọwọ́ amú ọwọ́ ń wọlé títí but nígbà tí wọ́n mú àwọn yẹn rìn díẹ̀ wọ́n kò kíra àwọn léṣe bá wọlé o ṣe àkẹ́gbẹ́ tí lẹ́nà ti ń bọ̀ wọ́n sì mọ ẹni tí mẹ́lá ní mẹ́kà ní ọ̀tẹ̀ lọ́ta lógún ọwọ́ ni àátà àwọn méjèèjì sí mẹ́kà ni àwọn kèfèrí wọ́n burú púpọ̀ tipẹ́tipẹ́ náà ti burú wọ́n rẹ̀ lé bọ́ọ̀rù dáadáa wọ́n rò pé kí o wọ́n ní àtàwọn sí ìlú mẹ́kà látàwọn sí fáwọn gbàtí wọ́n bẹ́ẹ̀ tà wọ́n wá pé àwọn lámẹ̀tà wọn fún òun ní ká trace history ẹ jẹ́ ká wo ìtàn àwọn wo ni mọ̀lẹ́bí wo ni àwọn méjì ti ní rẹ́kọ́ọ̀dù tí ọ̀dà lọ́wọ́ wọn tẹ́lẹ̀ ṣe pé wọ́n ti jagun rí àwọn mùsùlùmí àwọn kẹfẹ́ pé àìrí ah, mọ̀ pé eléyìí ó ti pààyàn rí nínú fámìlì kan ẹ jẹ́ àwọn subhanallah àwọn amókò báyìí wọ́n ta sọ́dọ̀ àwọn Banul Harith ibn Amir ibn Nawfal bẹ́ni wọ́n ta kùbẹ́ẹ̀bù sí kùbẹ́ẹ̀bù sí ti pa ẹni tó dé bàbá wọn ní mẹ́gàjì ilé wọn lójú ogun bá délé kùbẹ́ẹ̀bù lọ́pa ṣẹ́gbẹ́ wọ́n jù síbi tó ti bí àyè dáadáa wọ́n jù síbi tọ́wọ́ ìyàwó ti tẹ́ radiyallahu ta'ala anhu wọ́n ta Zaidu náà tí kùbẹ́ẹ̀bù la fẹ́ lò bàtí kùbẹ́ẹ̀bù bọ́ sọ́dọ̀ àwọn Banu Hadith ta sọ̀rọ̀ wọ́n ní jẹ́ ẹ̀rọ́jẹ́ ọkùnrin kálukú ń gbójọ́ náà ah, ọkùnrin lọ́pa harris bàbá wa àwọn sì jẹ́bà nù harris ọkùnrin lọ́pa bàbá wa gbá àà gbọ́nà ah, tó dé àyàn náà ọwọ́ bàdàn ọwọ́ àti ìpàdé wọ́n dè mọ́lẹ̀ fúrẹ́sì ṣe oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n fi jẹ́ ń fi àjẹ́ títí nígbà tó wá tó wá dìsáàdì sí fámílì méjì pé àwọn ó pa ọ̀bẹ yìí radiyallahu ta'ala anhu wa àgbọ̀ wọ́n wá ní bóòlù ká ṣe pa ní fámílì meeting wọ́n wá ní tọ́sẹ̀ ní pé tábáríká palẹ̀ kan pa káyé ń bẹ̀rẹ̀ àti káta lọ́fà kò ní mọ oró okú tọ́sẹ̀ ní pé ẹjẹ́ káde mẹ́bì kan káwá wá abẹ fẹ́lẹ́ abẹ di bíléèdì ká máa wá gé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó fi kú bí káde ẹ̀ kan ní ìsìnká ní pé ẹ sí sọ́ọ̀sì ní bá ní ìdí etí ẹ̀ ẹ̀ lọ bá ní ìdí ojú ẹ̀ ẹ̀gẹ́ bọ́tẹ̀ bá ní di imú ẹ̀ ẹ̀gẹ́ bọ́tẹ̀ bá ní di gògógó rẹ̀ ẹ̀gẹ́ ẹgbẹ́ bá ní ẹ̀sà rẹ̀ ẹ̀gẹ́ ẹwú bẹ́ẹ̀ yóò jẹ́ ara tó ju ẹni tẹ́yìn ìbẹ̀lẹ̀kẹ́ tó kálùmọ́ àwọn kẹfẹ́ ní ṣe lé tó. Màánà kọ̀mọ́ nínú ìlà ayú nínú ìlà ìlà àjí ìzìlẹ̀ hamida. Kò sí nǹkan tí àwọn kẹfẹ́ nítorí àìgbógun táwọn Mùsùlùmí ju pé wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ lọ. Ẹni pé pé ọ̀rọ̀ ọ̀sọ́rọ̀ kan tó dà wọ́n pọ̀ ju pé wọ́n gbọ́ ọlọ́wọ́ bá làwọn àjí ìzìlẹ̀ hamida. Pàtàkì wọn fẹ́ pa kù bẹ́ẹ̀ tí wọ́n ti sọ báyìí láti ṣe bàjẹ́ tẹ́lẹ̀ wọ́n sì lọ sí haram. Wọ́n ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ náà bàbá wá nítọ̀ àti bìsáì pé ikú ló kú o ní awọ́lù ẹni tó kọ́kọ́ yẹn náà fílà lójú ikú kò bẹ́ ìbìnú kò bẹ́ ìbìnú àdíjì ọmọ ìtàlẹ̀ tó kọ́kọ́ tó sọ di ìlànà pé tí wọ́n fẹ́ pààyàn nípa àbòsí kẹyìn rẹ fílà aráka méjì kò bẹ́ ìbìnú lọ́bí Allahu ta'ala àmọ́ ọ̀nà gbàtẹ́ wọ́n á mú tẹ́lẹ́jọ́ ọkọ̀ ẹ̀ tó ọwọ́ ní ẹ̀fún mi láǹfààní jẹ́ ẹ̀rẹ́fìlà aráka méjì ọ̀yẹ̀rẹ́fìlà aráka méjì ó ní tí èbá ṣe gbẹ́ ẹni máa bẹ̀rù pé ojó ń ṣe mí ẹ̀kẹ́ fọ́n tó bí àwọn bẹ̀rù kú ìbá ṣe kíni o ìbá tó yẹ̀ sí wọ́n ní kò ti ẹ̀sì ayé afẹ́yẹ̀ sí wọ́n bá mú ọkọ̀ bẹ́ẹ̀bù lọ wọ́n bí ọlọ́ òtò àlọ́ àni wọ́n bọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní gé ní wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ kẹ́mi tó wá bọ́ lára fún wọn láyé lónìí tó lè ó sọ ọ̀rọ̀ kẹrẹ ọ̀rọ̀ yẹn á sì mẹ́ka lọ títí títí tí òfin sápọ̀lẹ̀ mọ̀ tẹ́lẹ̀kà mọ̀ fìdí kó lè ó se wá àtìkálẹ̀ fún wa gbogbo àwọn mùsùlùmí dà ń bọ̀ lẹ́yìn o àwọn ibi tájọ owó síkálukú gbà wá lórí ẹ̀sìn rẹ lè bú ọ ọ níbi ẹ̀sìn wọ́n ń bú ọ kó fi gbẹ̀rẹ̀ lọ́lọ́ ah, wọ́n ń bá pé sókòtò rẹ̀ sófin ẹ̀hán wọ́n lè òrówó ra sọ حين أقتل مسلما فلمتوباني حين أقتل مسلما على أي شق كان لله مصرعي على أي شك كان في الله مصرعي على أي شك كان في الله مصرعي على أي شك كان في الله مصرعي وذلك في ذات الإله وإن يشاء وذلك في ذات الإله وإن يشاء تبارك على أوصال شلو ممزع يبارك على أوصال شلو ممزع يبارك على أوصال شلو ممزع ممزع ممزع يبارك على أوصال شلو ممزع أفعل لي فلسوا بالي ìnà okútọ́lù musliman ilé ìbànújẹ́ ilé ilé kó súsú ẹ̀ lórí bàjẹ́ àmì ọkùnrin bàtà pé musáfẹ́ bàtà ẹ̀fẹ́ pa mí musáfù wà lóko pé mo jẹ́ mùsùlùmí ẹlọ́kùnrin bàtà pé ìsìláàmù sí wà lára mi tẹ́fẹ́ pa mí ní ní dáùtì ní ìbànújẹ́ Ala ni jarabe ta da hiru الله مكرا وفي بعض الروايات على أي ذنب كان في الله مصرعي على أي ذنب كان في الله مصرعي على أي ذنب كان في الله مصرعي ó ní gbogbo ìgbà tí ikú bá dé tẹ́mì bá bọ́ tara mi ẹkùn ìkẹ̀mí má gbèlé ìgbẹ̀ẹ́sì rẹ̀ mi díẹ̀díẹ̀ ó sáà dúpẹ́ tó mọ́ fẹ́ kún mùsùlùmí nígbà tó bá sáyà ẹ̀mí ọ̀sà bọ̀ ẹgbẹ́ tí bàkà bá gbòlè bùkí lóṣè jẹ̀mọ́ yóò rè bọ́ tí n bá rí lẹ̀ ẹgbẹ́ tí n bá rí kí mú lọ lẹ̀ mo sábì tẹ́sí ìsáàmù mo ti tẹ́bi lọ́wọ́. ذلك بارك على أوصال شلو ممزع بارك على أوصال شلو ممزع بارك على أوصال شلو ممزع بارك على أوصال شلو ممزع جماعة بيأتي بقبة ابنه gbogbo tí sọ nǹkan kan wà ní kẹkẹrẹ àwọn pé ó bùnú sọ̀rọ̀ wọ́n sì pa fi fi rọ́bí Allahu ta'ala bí àwọn kèfèrí bí wọ́n ṣe rínú gbogbo tó ló dáwò ẹgbẹ̀rẹ̀ kan fẹ́ sẹ́bùn pé ìjọmọ̀ ní ẹjọ́ rẹ̀ pé ìtẹ́ márùn pé ẹntà fẹ́ pa ọkọ̀ ẹ̀rẹ́ fìlà aláka méjì ó tún sọ̀rọ̀ ó tún sọ̀rọ̀ ó tún sọ̀rọ̀ wọ́n ní wo bẹ̀ àwọn tí wọ́n pa àwọn àsábìlẹ̀ òkúlòt tí wọ́n láàyè kan rí wọn sí kòtò kòtò náà táwọn ni wọ́n mọ̀ wá rò pé ẹnìkan rẹ̀ ẹnìkan rẹ̀ mẹ́fìlà so kó ní kálukú wa kádó dédé pẹ̀lú islam tá à ń ṣe ọlọ́run ọba sọ fún wa nínú sọ́tù burújì pé àwọn àsọ́bùlù kudod ọlọ́run ọba ti sẹ́bi lé wọn ó sẹ́bi lé wọn. gbogbo wọn dáná sí kòtò wọn dẹ̀ ń ti àwọn mùsùlùmí síbẹ̀ àwọn náà dẹ̀ jókòó nítorí síbẹ̀ wọ́n rí tẹ̀lé yẹn. Thank you. ضرب وما نقموا منهم إلا أن يؤمنوا بالله hamid. الحميد وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد kò sí nǹkan tí wọ́n ń torí ẹ̀ fìyà jẹ àwọn mùsùlùmí kò sí nǹkan tí wọ́n fìyà jẹ wọ́n sì ju wípé ọlọ́run ọba Allah ni wọ́n gbàgbọ́ lọ wọ́n gbọ́ ọlọ́wọ́ bá aziz rahman wọ́n gbọ́ ọlọ́wọ́ bá yẹn gbọ́. alladhina hum mulku samawati wal ard. ọba yìí ọba tó yẹ pé òun ló ní kápá sẹ́mà àtìlẹ̀ ni wọ́n gbàgbọ́ sí àfi jíjẹ wọn ìyá jẹ àwọn mùsùlùmí jẹ mọ́ o. wàláhì ìyá jẹ àwọn mùsùlùmí kódà ní mẹ́kà ìyá jẹ wọ́n débi gẹ́ tó fi gbẹ́

ẹgbẹ̀ pé tí ẹ̀ bá rí ìlera tó bá rí dẹ̀kùn lẹ́yìn ẹ̀ yóò mọ ìtumọ̀ ìlera ẹ̀ pàtó dé habata tó rí ìrọ̀rùn ó kó subhanallah àwọn ọmọ ìyá sí bẹ́gbó ọbẹ̀ mẹ́ta tó ti ń jíyà lọ. ọ̀rọ̀ ìbàdàn lè ká ní ìmọ̀gbọ́n ìbọ̀lẹ̀ta lè من كان يرجو لقاء الله والدين من كان يرجو لقاء الله والدين من كان يرجو لقاء الله والدين كل امرئ ببطن مكة مضطهد كل امرئ ببطن مكة مضطهد يا راكبا بلغا عني مغلغلة يا راكبا بلغ عني مغلغلة من كان يرجو لقاء الله والدين من كان يرجو لقاء الله والدين من كان يرجو لقاء الله والدين من كان يرجو لقاء بكل مكة مصطعد كل امرئ ببكل مكة مصطعد كل امرئ ببكل مكة kata mutahidin kullu mur'in min ibadillahi mutahidin kullu mur'in min ibadillahi mutahidin libatuni makkata makuhurin wa mafutuni libatuni makkata makuhurin wa mafutuni libatuni makkata makuhurin wa mafutuni makuhurin wa mafutuni ala ya rabbi ألا يا راكبا بلغ عني مغلغلة من كان يرد لقاء الله وجهه من كان يرد لقاء الله وجهه كل امرئ من عباد الله مضطهد كل امرئ من عباد الله Nígbà tó ní máa kàtà máa kó họ rẹ̀ wà máa fótó ní. Nígbà tó ní máa kàtà máa kó họ rẹ̀ wà máa fótó ní. Nígbà tó ní máa kàtà máa kó họ rẹ̀ wà máa fótó ní. Nígbà tó ní máa kàtà máa kó họ rẹ̀ wà máa fótó ní. Láwà jáde jáde náà bí ládàlọ́ ìwà àti àtàà. الضل والفون تنجي من الظل والمخزون والهون تنجي من الظل والمخزون والهون تنجي من الظل والمخزون والهون تنجي من الظل والمخزون والمخزون بعد وعاد والمخزان والهون تنجي من الظل والمخزون أو المخزان والمخزون كنت من الظل والمخزون والمؤمن تنجي من الظل والمخزون والمهول والإهانة Abdullah ibn Harith, bí tó gbé mi lọ́jìn àwọn orin tó ti pẹ́pẹ́pẹ́pẹ́ Abdullahi ibn Haris radiyallahu anhu Habasha tó rí ìgbádùn ní Habasha ó sì mọ nǹkan tó jù àwọn rí ní Maka ẹ jẹ́ lára rẹ̀ o àwọn wà láyé dáadáa nù kò ju àwa tòrí tí ìrìn abájọ ń pariwo ó lé wọn ọlọ́mọdé olè mọ́ wa tí ẹnìkan ni wọ́n bá ra bọ́ sí inú pọ́rọ́ àwọn yòókù ni ó ń bọ́ ayé ń sípà ní mọ́ sí ọlọ́run bàbá yìí láì yí nìyàbá ẹ̀ táti jìyà fẹ́ kú mẹ́ka wà á mú báyìí rọ̀ wà á kọ̀ lẹ́ta ó wà ń wẹ̀ tó wọ́n fi náà dìgbà. kíbà bẹ́ẹ̀ni báyìí mọ̀ gọ́lùgọ́lù. ó lè wọ́n wọ́n mọ̀ máa ń wá ẹnìkan tó fẹ́ sẹ́ni àjò tí ó bá mi mú ìwé ìwé àjákọ yìí lọ sí mẹ́ka tí ó bá lọ fún àwọn mùsùlùmí ọmọ ìyá ọta tó ń bí àlọ́wọ́ nípa náà mẹ́ka. Máa ń gbà náà yóò dùn nìkan. kana yarju liqa Allahi wad din gbogbo ẹgbẹ́ pé ń bá ń wojú rí ọlọ́run tó dẹ̀ ń wà àti sí ọlọ́run dáadáa tí ó bá lọ fún wọn níwèé yìí ní mẹ́ta wípé àṣẹ́bìkẹ́ wà tó rẹ̀ rọrùn ojú mẹ́ta lọ́tà fún mẹ́rọ̀rùn ọ̀bàṣẹ́ كل امرئ ببطن مكة مضطهد كل امرئ من عباد الله مضطهد كل امرئ من عباد الله مضطهد ó ní kó gbogbo àwọn ọmọ ẹ̀yà min ìbáàdì láì ní àwọn ẹrú ọlọ́run báwọn jọ gbé ní mẹ́kà kò tọ́ ìdíkìlẹ̀ fún mọ́ wọn ara ni wọ́n lọ ìbákò ní máa bá kó hóorẹ́ wà mọ́ fún tó ní ìbákò ní bá kó hóorẹ́ wà mọ́ fún tó ní ìbákò ní bá kó hóorẹ́ gbogbo àwọn tọ́wọ́ jọ ń gbé ayé ní mẹ́ta níjọ́ ní mọ̀kòhórí wọ́n ń jẹ gàbálé wọn lórí ni ẹlòmíín bẹ àwọn olówó rẹ̀ wọ́n kọjú ẹ̀sọ́ òrùn báyìí Wọ́n máa kù tún ní wọ́n sì ń fún nínú ẹ̀rọ àdẹ̀wò káwà lórí kíre o lórí kẹ́lìmẹ̀ láìra rẹ̀. Lórí kẹ́lìmẹ̀ láìláha iná wà jáde náà àrùgbàwọ́ ìwà. Iná wà jáde náà bí ládàlá ìwà sí ara ni àwọn mẹ́ka àwọn tó mara sí ní àwọn mẹ́lú náà èyí mọ̀ ẹ́sẹ̀ bẹ́ mẹ́ka ẹni ọmọ ìyàtẹ̀ ń bẹ́ mẹ́ka àwọ́ta àwọn ìhábáṣẹ́ àwọn jẹ́nà ìbí ládọ́lọ́ ìwà sí à sáàbà ní sàgbòsí àárí ilẹ̀ lọ́n tó báyìí bí o Mọ̀kùnrin wálé hó ní, mú ní ìrìnà ọgbọ́n rẹ̀. báyìí ó láwà kúrò ní àzúlù yẹpẹrẹ tí ó fi yẹpẹrẹ amẹ́ka tó gbàgbà ìsìlámù àti ìbànújẹ́ gbogbo ògbà àti yẹpẹrẹ wàlìkíziù àti yẹpẹrẹ wàlíwúlì àti ìsọdínbánilò níbàlò pé ẹ̀ gbàmà kankan ó sì ń wá ẹwọ ìfẹ́ o pé bóòlù àwọn ìkúrò ṣe kí ni o pẹ̀lú àwọn òṣèwá sí Habasha kó tó di pé Allah subhanahu wa ta'ala tún mú àwọn ìṣẹ̀lẹ̀ míì wà wọ́n bá wọn. aláyìí dábẹ́lò ní pé àwọn mùsùlùmí àná wọn fi rọrùn sí Islam yẹn o wọ́n á fi rọrùn sí ìnira kan lónìí ìnira míì ṣùgbọ́n wọ́n ṣàdùn pé a ṣàdùn ẹ̀mí ìwọ ọba àtàn kí ọ ẹ̀ṣẹ̀ náà sáfì kí ni ọ sẹ́kù ọlọ́run ní kò sí nǹkan tí àwọn kẹfẹ́ nítorí ẹ̀fún ogún tí àwọn mọ̀sùn ọbẹ̀ ẹ̀yìn ọba tó pé máa ń yin ẹni tó bá ṣe tiẹ̀ ọba náà ló ní gbogbo kápá ní sẹ́mà àtilẹ̀ ọlọ́run bá ní ojú òun tó gbogbo nǹkan tí ń sáwọn mùsùlùmí o so ẹ mọ́rọ̀ pé ọlọ́run náà wà rí wọn tó fi ìyà jẹ wọn ọlọ́run rí wọn o ọfẹ́ dọ́là náà ní pé ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ kí ó lè so gbogbo tí wọ́n náà fi bá wọn mọ́lẹ̀ àṣìṣe tọ́lọ́sọ́lọ́ wà rí wa ọlọ́run rí ọ ó ṣe kí ó rí ọ ó sì mọ̀mọ́ ń wú ọ pé bó ṣe dédé so ọlọ́run bá parí àwọn àyà ah, ẹ̀ bá kẹ́nìkan mọ́rò pé sọ́lọ́ pa ẹrú ẹ̀sìn ọ̀pá wá o ọlọ́run fẹ́ fi tẹ́sì na náà إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب Ọlọ́run wá bọ́ síbi ìdájú àwọn ọ̀tọ́ ọlọ́run, ọlọ́run ilẹ̀ lẹ̀bí ilẹ̀ fọ́tọ̀lọ́ mùmìnì ìrọ̀mùnà. Ọlọ́run ni gbogbo àwọn tẹ́ ẹrí tẹ́ bá fìtínà àwọn mùmìnì tẹ́ fìtínà wọn, gbogbo ọ̀rẹ́ tẹ́ bá gbà fìtínà yà. Bí a níbi ọ̀rọ̀, bí a níbi ìṣesí bí a níbi ìbálò ọlọ́dọ̀ àwọn tí ẹ bá fìtílà àwọn mùmíní lọ́kùnrin àti lóbì. ọmọ ìlàmìyà túbú bí láti fàjáde wípé ọlọ́run ọba ọba oníkẹ̀ ní tí wọn ò tún wá ni o níta fẹ́ sọ ẹ̀ tí wọ́n tó kí ní o fúrù òtù bá ní o ajẹ́pẹ́ tó bá fún sí ẹ̀mù mi lọ́kùnrin àti obìnrin tẹ́tù wá túbà ọlọ́wọ́ gbà túbà wọn ìtumọ̀ ẹ̀ àwọn tí àwọn àfọwọ́nìmọ̀ tafsir wọ́n ní kí ni wọ́n ṣe gẹ́gẹ́ nínú ayé ìgẹ́gẹ́ wọ́n pa àwọn ọ̀rẹ́ ọlọ́run wọ́n dì wọ́n kóòtò wọ́n dáná sun wọ́n ọlọ́run tó wá ń bi túbá lọ́wọ́n ọlọ́run tó wá ń tó tún gbé túbá sọ pé àwọn tí wọ́n bá ti gbogbo ṣe wá sí kò iná o tí wọ́n bá tó túbá náà àmì ṣe ẹ̀kọ́ fún wọn ṣùgbọ́n tí wọ́n ọ̀bà túbá lẹ́ta fẹ́ sọ ọlọ́run jahannam ń bẹ fún wọn wọ́n làwọn máa dá bójá kí tó bá fi sọ pé àdábìlẹ̀ àdìsí gbé àwọn náà ṣe gíní wọ́n dára sọ àwọn mọ̀mí làwọn máa dábò jahannam wọn làwọn máa so jahannam náà ní bọ́tọ̀ ọlọ́wọ́ àwọn mẹ́mẹ́ sọ irú nǹkan táwọn náà ṣe pé bẹ́ẹ̀ ṣe fa àwọn mọ̀mí níjọ́ láyé ẹ̀yìn náà ó dùn lọ́rùn tó fi jẹ́ pé nínú Islam jẹ́wọ́ àì máa ń fi ìyá náà jẹ́ yẹn o ẹ lọ sọ́ra nǹkan kan ṣẹlẹ̀ dá sí o ẹ bá dá sí pé wọ́n sún yẹn náà gbogbo ẹni tó bá fún iná ìyá iná súyà láyé ó ti dáná lọ́dọ̀ lọ́wọ́ lọ́dọ̀ kìámù àìsúyà ńlá nínú ẹ̀sìn Islam ẹ̀yẹ wọn mólè ẹwà fẹ́ lọ gbé táyà ẹgbẹ́ pẹ̀tró ẹ̀sọ́ adẹ́sí lọ́rùn àyẹ̀mọ́ báyìí wọ́n ṣe ó ásídẹ́ǹtì ṣẹlẹ̀ ọlọ́mọdéarí ọ̀kadà gbáyẹ̀ ọ̀dẹ́ àbìdìlẹ̀ ọlọ́bìnrin sàdẹ́wò ẹ ti sáré kìtáyà wọlọ́kadà lọ́rùn ẹ ti sún ẹ máa wọ́n dá sí o kìí sẹ̀rẹ̀ bẹ́ Islam ẹni kẹ́kẹ́ yé fìyà náà jẹ́yà àfi Ọlọ́run ọba tó dá iná àwọn tí wọ́n fi àná jẹ àwọn èèyàn jọ́ kì ní àná aláwọ̀ nílò àwọn àdáàbò jahannam àwọn ni wọ́n jẹ ìyà jahannam á ti sọ àwọn náà náà ní subhanallah so kì í sọ èèyàn náà ó kọ́mọ̀ àdúgbò kọ́ ni àmì

làhún jẹ́ náà ọ̀rọ̀ ní àwọn yẹn ni ọlọ́wọ́ bó fún wọn wà àlìjẹ́nà ọlọ́jà wà nínú wọn. ọlọ́jà àlìjẹ́nà yẹ àwọn kéré-mọ́dò ni ó mọ̀ ẹ̀sọ̀lá bẹ́ẹ̀ látara oyin látara ọtí látara wàrà látara àwọn omi tó ń mẹ́kù níbi gbogbo lọ sí. bẹ́ẹ̀ni kàlífà òzòlù kẹ́bí. bẹ́ẹ̀ni kàlífà òzòlù kẹ́bí. sẹ́mbàdí lágbájá mà sórí ire o. nígbà tó bá pọ̀ pọ̀ rẹ pé lágbájá ọmọ lágbájá ó di ọmọ àdìjẹ́ lónìí lẹ́yìn ló kó sórí ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وما الحياة الدنيا إلا متاع الغرور tí wọ́n tí wọ́n kókó sínú kòtò rí tí wọ́n sì dáná sun wọ́n ọlọ́run lọ́mọ àdìjẹ́mẹ̀ wọn. ayé àyè ẹ̀rí ni pé ọmọ àdìjẹ́mẹ̀ ni wọ́n nígbà àwọn ní àwọn tọ́lọ̀ sọ bá ìlúdí làwọn mẹ́nu wọ́n gbọ́lọ́ ń gbọ́ wọ́n dẹ̀ dúró sí ìgbàgbọ́ wọn lọ́ní láwọn ọjà náà wọ́n wà àlìjẹ́nà àti àtìyá tó bí ọmọ rẹ̀ wọ́n tẹ àtọ́mọ́ tí kéré tó sọ̀rọ̀ lọ́nà ní àlìjẹ́nà gbogbo wọn wọ̀ àti ọmọ tá a sọ̀rọ̀ rẹ̀ tí wọ́n pa nínú àdíjù àti ọkùnrin afọ́jútà sọ̀rọ̀ rẹ̀ àti àfáàrọ̀ ìtókọ̀ wọlé sí tẹ́rẹ́tí gbogbo wọn alọ́lá ìjẹ́rẹ̀ nìwọ̀n so gbogbo ẹni tó bá dúró dédé tí wọ́n náà bá dúró dédé àjẹ́ náà sì kú tí wọ́n náà bá sí lọ́n dáadáa tó nígbàgbọ́ tó sì sí lọ́n dáadáa ọlọ́run bá níwọ̀n náà wà ọlọ́run sáà ṣọ́wọ́n náà jẹ́ náà. ìrìnàbà tó sábà àwọn tí wọ́n dẹ̀ tẹ́bẹ̀ pẹ̀lú àwọn kẹfì mùsùlùmí tí wọ́n ti túbà iná bá tó ṣàrọ̀ bí kẹrẹ. ọlọ́run ní ìgbámú ọlọ́run ọba rẹ tó máa fẹ́ gbàyàmú láṣẹ bí ó lé tó bá yàrá ọgbọ̀ ọmú tó tó wá gbé rìn ọ̀sàbò tí yóò ní à ah, ah, ọlọ́run ti gbọ́ ọmú ọwá gbé rìn à. ìrìnàbọ̀ tó ṣàrọ̀ bí kẹrẹ ṣẹ̀dí. náà tó bá sì gbọ́ mọ́tàlá ṣadid ọlọ́ni ìgbámú tòun ìgbámú kan tó lé ní subhanahu wa ta'ala kéèsè ìgbámú tí ó rọrùn yà ní ìgbámú yà ẹgbẹ́ yorùbá lè sábà lo ọ̀rọ̀ yẹn wọ́n lọ́wọ́ lọ́wọ́ bá ẹ̀mọ́ ìsábà sábà lò fún dàrẹ́tì ọ̀nà àwọn oṣù gbàmú ẹ̀mọ́ ìwò fún ẹ̀mọ́ ọlọ́wọ́ gbàmú. ọlọ́pàá wa gbàmú ìdámú tó lé ní ìdámú tó lé lẹ́yìn tó mọ tó bá káàdùn ah ìrìnà ìrìnà rẹ̀ mọ́ rí báyìí gbogbo àwọn àbújá ẹ̀wù bọ́lá wọn ti sọ̀rọ̀ wọn. fìràáwò tọ́lọ́ ń sọ̀rọ̀ ẹ̀ láìpẹ́ yìí ẹ̀bọ́lá wọn bá ti sọ̀rọ̀ ẹ̀ inna bá tó ṣàrọ̀ bí kan. ìdámú ọlọ́run ọba ìdámú kan tó lé ní tí ẹ máa ń kọtọ lọ́run yóò mọ̀ ṣe fèrèfèrè yóò rẹ̀ wọ́n mú jẹ ni tọ́lọ̀ bá wá dé tọ́lọ̀ bá gbà mú ẹ̀ka nù náà. ọba tí bóun nígbà mọ̀ òun ọlọ́run òṣè nílé iná owó yóò kú dé ìhùwà yóò rí òun ọlọ́run lòún bẹ̀rẹ̀ ìdẹ́dà yín wà yóò rí lòun náà lòun sì kápá àti dá yín padà nígbà tẹ́lẹ̀ bá ti tẹ̀lẹ̀. ẹ sọ́mọ tó dé kó kápá kó dá yín láti ibi àìsí kó tó dá yín padà láti ibi àìmọ́sí wá ti di bíbẹ sóòjò wáyé lè gba yín mú kò sí ní agbára lọ́wọ́ bọ̀ ọ̀ka ìwà náà ti mọ̀ wọ́n lọ́wọ́ bọ̀ ọ̀dá nǹkan tábàrà lọ ká kò sí nǹkan náà ẹnì kan bá ń balẹ̀ jẹ́ tó bá dàbẹ̀ pé mu jẹ ó mu jẹ gbóyìn lẹ́mọ̀ ah, ó sì wá mu jẹ nígbà tó bá dé sí báyìí ẹ ti mọ̀ pé ẹ́ eh, àti gbọ́nà ó gbà múlẹ̀ àwọn ọ̀rọ̀ bọ́nà tó ti wá kọ́ tó lè yìí ọlọ́pàá tó dẹ̀ padà ọba tó ń pọ̀ láforíjì kọ̀fúrò ó pọ̀ láforíjì wàdúùd ọba tó ẹ pé máa fìfẹ́ hàn sáwọn tó bá nínáwọ́ ọ̀fẹ́ sí wàdúùd ọba tí máa nífẹ̀ẹ́ àwọn tó bá nífẹ̀ẹ́ ọlọ́ni wàdúùd gbogbo ẹ tó bá ní tó bá wà ìfẹ́ ọlọ́run yóò sì rí ìfẹ́ ọlọ́run ọba náà ọmọ wà ni wípé bóun sì tún wá lóun lè tó ìná o tẹ́ ẹ bá tún tọrọ àforíjì tẹ́ ẹ bá padà sọ́dọ̀ wọn náà òun sì tún bá rí fi àforíjì àti ìfẹ́lù subhanallah ńlá fi ní pé ẹni tí ò bá tí ì kú àìmọ́dájọ́ rẹ̀ àtàmà wò àmàbẹ̀lọ́ fún àmàwò àmàṣẹ́wà sí fún nígbà tó bá tó kú lẹ́nu wá tó gba ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀ torí pé àìmá ó lè kù sáá tí ó kù kọ́ náwọ́ ìtọrọ àforíjì sọ́lọ̀ tọ́lọ̀ sí àforíjì rẹ̀ ó lè náwọ́ ọ̀fẹ́ tọ́lọ̀ ní 10 minutes tọ́lọ̀ sí kọ́lọ̀ wọ́n náwọ́ ọ̀fẹ́ sí padà ọwọ́ ọgbọ̀gbọ̀rọ̀ ìwàdọ̀ àlàárà tí tó gbẹ̀ngbẹ́ ọ̀gbẹ́ ìlàlẹ́gbà tó alìmàjídì ẹ ẹ bá wo alìmàjídì ẹ nínú alukur'an zul arushi alìmàjídù dù tó sọ yẹ dádùn máa dù fẹ́yọ̀ wọn lékí ó bú ló padà lọ bá fẹ́ gbọ́lọ́fù yẹ bú mọ̀fú bìmọ́lá bìlúwà almajidu marfun limada gbígbọ́ ọ̀nà so méjì gba ẹmẹ́bìnrin rẹ̀ àti bọ́sílẹ̀ kí ó jẹ́ méjèèjì gba tó mọ̀ iye nínú ìtumọ̀ yóò yẹ tá a sọ ní ìsinmi ni pé táwọn bá sọ pé dúlẹ̀ arúṣìl majidu ọlọ́run ọba ọba tó ní aláràṣí ọlọ́run ọba yẹn almajidu ni ọba ẹ̀yìn ni òun ni ẹ̀yìn yẹn tọ́ sí. ọ̀gá wa tó yẹ dúlẹ̀ arúṣìl majidu tá ní alìmẹ̀dídù yẹn ọlọ́run náà ó ló ní àláràṣì àwọn míì dẹ̀ ká wọ́n wá wọ́dà nìyẹn ní kẹ́tọ̀ pé kó arúṣì alìmẹ̀dídì tó tó bá ti wá wọ́n ní kẹ́tọ̀ báyà jẹ́ pé àláràṣì gẹ́gẹ́ ni ó jẹ́ ọba tó ní àláràṣì tó jẹ́ àláràṣì ẹlẹ́yìn sẹ́tùmọ̀ ẹyẹ ẹgbẹ́ àláràṣì ẹni mẹ̀dídù yẹn fẹ́ kí ni ó ló pa àlọ́ wàkìlá àwọn ọmọ sàhìn ọ̀kìlá ọmọ méjì ló sì dá nítorí pé arúṣù náà majidi aláwù náà majidi ṣùgbọ́n ká wọ ní gómìnà wà áúlá tó jẹ́ pé nínú kùrá tó mẹ́ lọ́wọ́ yìí kí ni wọ́n wọ ọba tó ní àlára sí ọba náà alìmọ̀jídù ọbẹ̀ yìí ìlàfúnmẹ́ka ní jẹ̀táyà wa abiru asatu ibrahim allahumma salli muhammad wa ala muhammad kama ibrahim wa ibrahim innaka hamidum majid tàbá ń gbárùn mẹ́jẹ̀ náà ìwọ ni ọba hamid ọba ẹ̀yìn ni ọba tó yẹ mọ́ ń dúpẹ́ fún ni ọ ọba tó sì tó mọ́ ń dúpẹ́ fáwọn èèyàn ni ọ hamid mẹ́rin ọba tó yẹ ń dúpẹ́ fún tó tó mọ́ ń dúpẹ́ fún yẹn hamid fa'ilun fa'ilun wa maf'ul majid ọba ẹ̀yìn ni ọba tó yẹ mọ́ ń yìn ni wọ́n ọlọ́run ọba tó tó mọ́ ń gbẹ́yìn nínú àwọn ẹrú rẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ذو العرش المجيد فعال لما يريد ọlọ́ni ọba yìí ọwọ́ tẹ́ pín فعال لما يريد ọba tẹ yóò wú ni ọlọ́ṣọ́ wá pẹ̀lẹ́ o فعال لما يريد ọba tẹ́ pín tó bá tó wá lóun fẹ́ fìyà jẹ nìkan yóò fìyà jẹ ẹni tí ó bí pé ó ṣe forí jẹlé òsì ó ṣe fìyà jẹ èkó sí ẹlọ́fọwọ́nà àdìjà àbísọ̀sá sọ àwọn méjì kan fún wa ẹnìkan sọ fún ẹnìkan gbé lágbájá ọlọ́run ọba búra ọlọ́run ò ní forí jì ọ́ o lè ráforíjì ọlọ́run ọlọ́run ní mọ́jẹ̀ lẹ́yìn ẹ̀ta aláàlẹ́yà tààrẹ ní náà tí ń bá tí ń bá mi ń lé kẹ́ǹgbà gọ̀fọ́rùtù làwù anthony ní foríjì yẹn mo ti foríjì wàhálà bàtù amúlà ìwọ́n tó wá rò pé o ti ti ẹ̀rẹ́ òpó bá gbóṣẹ́ rẹ̀ jẹ́ fàálùn ẹjá lọ kọ́ àkídà ìjọmọ́ ẹ̀nìkan wá tó láì fìṣẹ́ tó ní ẹ̀rí pé ọlọ́run ọba ìran ọbọ̀ dájú ní àrùgbìnlá ẹ̀nìkan bí mẹ́wàá ọ̀pá ọlọ́mọkà lọ́wọ́ àpọ̀ ọmọ ẹtì ẹ̀ ẹ̀rí pé ọlọ́run ọba ọ̀dájú ní àrùgbìnlá ah, ọ̀rọ̀ dáadáa àwọn òtò sí Allahu Akbar ẹjọ́ pa ìdá tẹ́kò káyà fàálùn àìbílẹ̀ kò sí torípé ọlọ́run ọba kò sí tó jọ́rọ̀ yẹn fún máa lè ìbáàdì ما ما للعباد وللعباد عليه حق واجب واجب بل بل كلا كلا ولا سعي لديه ضائع كلا ولا سعي لديه ضائع إن عذبوا فبعدله أو نعمه إذا عذبوا فبعدله أو نعمه فبفضله فهو الكريم الواسع فبفضله وهو الكريم الواسع فبفضله وهو الكريم الواسع فبفضله وهو الكريم الواسع. àwọn tí ó bá dá àbídá ọ̀gá kí ẹ máa sọ pé ọlọ́run ọba ọba ọba òkómi gidi kan mi bó wọn oníbẹ̀sẹ̀ máa sọ ẹ̀tì mọ́ kí ẹ sọ pé ọlọ́run ọba ó rẹ́ nìkan sẹ̀ tó lọ́mọ mẹ́wàá kọ́ pọ́ ọmọ ما للعباد عليه àbọ̀ ni pé ọlọ́run ọba gbogbo ẹ̀dá kò sí ẹni tó ní dandan ọlọ́run báyìí ló ṣe gbọ́dọ̀ ṣe bá mi lò kò sínú ẹ̀dá ọlọ́run. lọ́dẹ́ ìlọ ìhùn kò tẹ́ sí ìgbẹ́jú kẹtẹ́ ṣe lọ síwájú ọlọ́run bàbá tó pọ́ hamidu ní tí ó wà wẹ́sì ọlọ́mọ fìtẹ́ yẹn máa ṣiṣẹ́. ọ̀bẹ̀ in ó sì mú ẹgbẹ́jẹ̀ rẹ̀ fi sọ́wọ́ in ó sì mú fìyà jẹ nìkan ọ̀bẹ̀ ajínigbì ọlọ́run fi déédéé bẹ́ẹ̀ nìyẹn lónìí iṣẹ́ ti jẹ́ kí sáàfù lọ́lọ́run fún ẹmẹ́ yìí rẹ̀ wò. ọlọ́run ọba ẹni tọ́lọ́run bá fìyà jẹ fábì adìlì tàbí ẹni ọlọ́run bá fi àdánwò kankan ọlọ́run sẹ́mi lọ́yẹ kí lè wá kàn tí ọba kan tàbí kọ́kàn. ìtọ́ tọ́lọ́run bá fi dán wò lásìkò yẹn ní tó di sáàfù rẹ̀ adìlù lọ́lọ́run fi bọ́ ọ lò ní tó di sáàfù lọ́lọ́run fọ́n bí wọ́n pẹ́ àwọn ẹni ọlọ́run ọba tí àdánwò bá ṣẹlẹ̀ sí wọn wọ́n wà á tẹ́kàrà sí wọn wọ́n rí pé ah! àdáwò tó ṣẹlẹ̀ sí mi kò ti sẹ́ńbì kan adìlò lọ́n fi ń bá mi lò déédéé lọ́n fi bá mi lò ẹ wo ìsọ́ọ̀bù bàdáwò bá wá ṣẹlẹ̀ sí ọmọ làkejì wọn wọn ò ní wò pé alágbájá ah, ah, ó ti sẹ̀ ń wá wò pé ọlọ́run sì nífẹ̀ẹ́ ni ó sì ń dẹ̀wò wọ́n rí lẹ́tọ́ ní pé lábẹ́ kùsùrù wọn ò pé á èmi ni ń da èmi ni ń da tí mo fi tí nǹkan ibi sẹ́yìn sí ah, èmi ni ń da ọlọ́run fi déédéé ní tí mo dìsáàfù tó fi bá mi lò ṣùgbọ́n bá dáwọ́ bá sọ ẹ̀ṣọ́ ọmọ làkejì wọn ká màmá wá fojú ẹ̀dá wọn ọmọ ìyá wọn pé àtẹlẹsẹ̀ ni sars àtẹlẹsẹ̀ ni mùdírù wọ́n wọ́n pé ah, ọlọ́run sì tún fẹ́lẹ́ ìbádẹ̀wò olóò kó lè bá àdìpọ̀ tọ́jú wájú rẹ̀ torí pé àdẹ̀wò tó fáwọn ẹni ọlọ́run atúmọ̀ ẹrẹ́sì wọn sókè ọlọ́run sì wá jẹ́jẹ́ o síwájẹ́jẹ́ o síwájẹ́jẹ́ o inú ó sì bú ọlọ́mbá sì nìkan dọ́ọ̀wò láti adìlì tí tó ti sáàbù o àwọn onórin mú tọ́lọ́mbá wá fi ìdẹ́ra kan bọ́ ọ̀lọ́ kéèké tó ti sáàbù gbogbo tọ́lọ́mbá fi tẹ̀dẹ̀ra fún apátájẹ̀mọ́ àdìsáàbù ẹ̀ o fábì fọ́dílì àánú kan àjùlọ ọkà sọ pé mọ̀kànfẹ́ sáà rẹ̀

torí pé àwọn èèyàn kan máa rò páwọn ní ọmọ ogun bó lọ́mọ ogun bó lọ́mọ ogun wẹ̀yìn rẹ̀ wò ọlọ́dẹ àdébí sọ́wọ́n ó ti gbọ́ ìtàn àwọn ọmọ ogun kẹtọ́ ti wáyé rí àwọn wo ni àwọn ọmọ ogun náà ọlọ́dẹ sì wà àdébí sọ gbọ́ ìtàn fìràhùn àti sàmúhùn àwọn ọjọ́ àdébí wa àwọn ìjọ ànábì wa kínú sọ́ọ̀lẹ̀ alayhi salatu wassalam àwọn méjèèjì yìí kíkà gí ọ̀rọ̀ pété ó dápọ̀ àbúrò ká parí sóra ẹ̀rìn fìràhùn àti sọ̀rọ̀ tiẹ̀ ní sọ́tún naziat níwọ̀nba òun gbà pé òun lọ lọ́n ó sì gbà pé òun ni òun darí misra ó sì gbà pé tó ń bá fẹ́ kó máa sẹ́yìn ní ọmọ ẹsẹ̀lẹ̀ ẹ̀mọ́ pẹ̀lú orí tiẹ̀ ó sì gbà pé òun lọ́mọ ogun pé òun lòun kọ̀ ní àwọn ọba òun lòun kọ̀ àwọn ọba ní Israel torí pé ó sì kọ̀ǹtró wọn lóòótọ́ ó kọ̀ǹtró wọn ó dà wọn láàmú tó torí pọ́lọ́ wọn á kọ́ àwọn èèyàn kúrò ní ẹ̀yìn rẹ̀ torí pé ànábì Musa lọ́wọ́ fún ní mòjísà tí ó máa lò pẹ̀lú ẹ̀ kí ni mòjísà ànábì wa Musa tàbí ọ̀rọ̀ adé ti àti sọ́ni najat ọ̀pá àti ọ̀pá ìjẹ́ àti kí ni yẹ àti ọwọ́ tọ́nà ní kó máa ti bá bí akọ́mọ́ dì mẹ́lẹ̀ fọ́ àmì rẹ̀ méjì tó ga jù tún láwọn àmì rẹ̀ bọ̀ méjì tó ga fìràún ọlọ́run wọ́n sọ̀tọ̀ fìràún ń bì pé bó wá góńgò tó tó káńtà tó tó lọ́mọ ogun tó ọlọ́run parẹ́ ni sọ́tọ̀ yóò sọ ọlọ́run parẹ́ tí ò sẹ́kù subhanahu wa ta'ala ọlọ́run sọ̀rọ̀ fún wọn bí pé àwọn àtàwọn mẹ́kà táwọn náà ogun àwọn àwọn lágbára ní tó á padà pa wọn lẹ́yìn ìtumọ̀ mọ́rọ̀ láti ibà fàdábì lọ́kàn balẹ̀ pé báwọn ọ̀tá rẹ̀ ti rò káwọn ọlọ́run páwọn pọ̀ tó wọn ò lélẹ̀ tó fìrà áùn ọmọ tó pa fìrà áùn rẹ̀ bá pa àwọn ọ̀tá tiwa náà rẹ̀ o. wọ́tọ̀múd àwọn ọjọ́ sọ́ọ̀lẹ̀ alẹ́bíwọ̀ sọ́ọ̀lẹ̀ ọlọ́run bá ní fóun náà ní ràkúnmí àwọn náà dọ́gbà àdùmọ̀kọ́rẹ́ ọlọ́run ti gbàràpà àwọn náà ọlọ́pàá sọ bá nàbí wípé al àtàkà àdìgbà ìdúró فقالوا وبشرا منا واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعر أو ألقي الذكر عليه من بيننا هل هو كذاب أشر سيعلمون غدا من الكذاب الأشر إنا مرسل الناقة فتنة لهم فارتقبهم واصطبر ونبيهم أن الماء كثمة بينهم صبري بقبور عوان محتضر كنت قوة لكي الله الله فوان بوصالح ó fi àkúmí sí ó sì ní kọ́wọ́n àtàwọn ìkẹjọ mọ́ra pín omi wọ́n sì rò pa lè outsmart ọlọ́run wọ́n ti pa náà pọ̀ yẹn. wọ́n para kúmi tọ́lá olùkúgbà pé à kí ni irú wàhálà wo ni ó dènà tí ó sọ pé wọ́n pariwo rẹ alágbára ni <laughs> ọlọ́run ni tí ọba tó dá wọn tó dá wọn tẹ́ tí kò lágbára jù lọ jẹ̀mọ́ ẹ̀fẹ́ kan wá sọ pé òun lágbára òun lè da ẹ̀sìn ọlọ́run rú òun lè da lùrú ẹ fílẹ̀ ẹn tó dá ó sáàdá tàbí ẹn tó sáàdá máa lágbára jùlọ tí gbogbo ọba ní mú ẹni kan ló sáàdá ó sáàdá ara rẹ̀ ẹn tó dá ní Allah tó bá sọ tí ó mú ìnẹ̀bọ́sọ̀rọ̀ bí kan ṣe kò sí ẹni náà tó ga ju agbára ọlọ́run bá lọ subhanahu wa ta'ala ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ fún ànábì láti bá fọkàn níbi ìbàdàn sọ̀lá pé mẹ́wọ̀ rí àwọn fìrà ọ̀nà ṣe jù bẹ́ẹ̀ lọ àwọn ìjọ sàmúdù ṣe jù bẹ́ẹ̀ lọ apá wọn lẹ́ni náà فرعون وثمود بل الذين àwọn akẹgbẹ́ níbẹ̀ tí ẹgbẹ́ tó sọ pé àlọ́mọ sọ fún òun fún àwọn fìrà rẹ̀ agbẹ̀rẹ̀ tó máa rí àwọn àbújá ìwọ́n rẹ̀ máa dà lóòrùn àwọn ọ̀rẹ́ olọ́pọ̀ àwọn fìrànà rẹ̀ sí fìrànà ọ̀rí fìrànà ni àwọn kèfèrè tó tí kò tọ̀tàwọn tó àti parẹ́ fún wọn wọ́n tún máa sọ pé rọ́ ni o ọlọ́ni ànábì fi wọ́n lẹ̀ òun rọ kí ní ká àwọn tó mú wọn báyìí òun mọ̀ bí tó wọ́n ti mú wọn ọlọ́ni bẹ́ẹ̀lì gbogbo ń dá sọ fún wa nabi sallallahu alaihi wasallam ní huwa qur'anun majid ọlọ́run ní kìí ṣe fàábú ní táwa sọ fún ọ́nú alkùránì àbí kùránì ẹ̀yìn kùránì ẹ̀yìn ń bẹ fún qur'anun majid nǹkan mẹ́ta ti sọ̀rọ̀ majid lónìí tánà rà létí Allah alára ṣe àtúkínú mẹ́tẹ̀ẹ̀ta nkẹyìn ọbẹ̀ yìí ó ní àláràṣí kan àláràṣí ẹ̀yìn kùránì ẹlẹ́yìn ni ayé kùránì olóòn ní ta sọ fún ìmọ̀ kùránì alápọ̀lẹ́ kùránì ẹ̀yìn tó tóbi àti sọ fún ọlọ́run ti kùránì yìí àti kọ́ sí láwùmí mahfuz ibi tọ́lọ́run bá kọ gbogbo kádàrá tí ó ṣẹlẹ̀ ní gbogbo ayé sí kèéfì yí padà láwọn máa fún kéde kíri o èyí inú ummul kitab tọ́lọ́run bá sọ wà ń da ó ummul kitab ibẹ̀ lọ́lọ́kọ gbogbo kádàrá sí kádàrá yẹn kọ́lọ́run bá tó dá ẹnì kẹ́kẹ́ bàtọ́lọ́run bá ti dá kọ́lá torí pé kádàrá gbogbo kádàrá pátá ìpele mẹ́rin lọ́gbà wá ìpele mẹ́rin lọ́gbà ìpele àkọ́kọ́ ó ní pé ọlọ́run ọba ti kọ́kọ́ nímọ̀ nípa gbogbo nǹkan ìmọ̀ ọlọ́run tó ti ṣáájú lórí gbogbo nǹkan ẹlẹ́ẹ̀kejì ó ní alkitaba ọlọ́run wá ń sẹ́gbà tó wá yá tó wu ọlọ́run mo fẹ́ fà o ìmọ̀ ọlọ́run yìí kò ní bàtọ́ bá ti lọ gbogbo pàṣẹ jókòó ẹ̀rọ ìṣòkè níjọ báyìí lásìkò báyìí níbi báyìí àwọn báyìí ó jókòó wọ́n sì tẹ̀sí sóra báyìí táìmù báyìí wọ́n bẹ̀rẹ̀ táìmù báyìí wọ́n parí káyìn àwọn lọ ọlọ́ọ̀dì kan ó ti mọ gbogbo ẹ̀ wá kọ́ ọba tó ní ìmọ̀ yẹn tó ọba sọ pé ìmọ̀ yẹn ní ìbẹ̀rẹ̀ ó sọ pé ọba ní kí ni jẹ́ náà o ní bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà náà ní àsìkò tó wu ọlọ́run ọba wa ọba ní òun fẹ́ kọ gbogbo nǹkan ìsílẹ̀ so yìí nìsín lára bíi tàbísí láti ní ìsìn pé ẹ̀ǹpá ti sọ́ọ́ ní ìsìn àkọọ́lẹ̀ kọ́ wá yẹ bí abílẹ̀ ọmọ kékeré wa nílẹ̀ ọdún tí mo ọ̀gá tàbísí ní sọ́ọ̀tù bújọ ọdún tó lọ òun fẹ́ lọ gbọ́ ọ́díò rẹ̀ kọ́ wá gbọ́ kọ́ wá kọ́ọ́lẹ̀ tẹ̀gbẹ́ sẹ́jọ̀tọ̀ ni lẹ́yìn ìgbà ọlọ́run wá ní òun fẹ́ kọ́ọ́lẹ̀ ọwọ́ ajá kọ́lá ọlọ́run wá dá sọ ṣéṣì ọlọ́run sọ fún kọ́lọ́mù wípé púktù ṣe wọ́n lè kègé kọ kádàrà gbogbo nke. inú nǹkan tó kádàrà kọ ní tí kègé kọ́ ń jọ náà lọ ọkọ̀ gbogbo pé ọlọ́run sọ̀rọ̀ kùrá náà lẹ́yìn ìgbà náà àlùmọ̀ṣí ìràdà lẹ́yìn ìgbà náà ni gbogbo ń lẹ́yìn gbọ́nà alkhọ́kùn ìjáàd tí wà ẹ̀sẹ̀ wà máa mú wá sí ìmúṣẹ ìpele mẹ́rin tí gbogbo tẹ́ǹpẹ̀ ní kádàrà ọgbà kọjá nìyẹn ìpele àkọ́kọ́ ìmọ̀ ọlọ́run ìpele ẹ̀kejì kí ó ṣe dẹ̀mọ́ ó kọ́ ọ́lẹ̀ ìpele ẹ̀kẹta ọlọ́run wá gbà pòun fẹ́ ṣe ìpele ẹ̀kẹrin ó sì wà sí ìmúṣẹ ọlọ́run bá ní alukur'an tẹ́ ń sọ ìtàn sọ̀rọ̀ iná fi láòfin mahfuz tó ń bẹ ní láòfin mahfuz gbogbo ẹ̀ ọlọ́run ti kọ gbogbo ẹ̀ lẹ̀ tí àlìkí àmú òfin dé ọlọ́run ti kọ gbogbo ẹ̀ lẹ̀ nínú àkídà rẹ̀ ibi ọlọ́run bá parí ọ̀rọ̀ àwọn àsábìlì òkúdó àti sọ́tìlì buruj tó parí ẹ̀ sí lélẹ́yìn هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته